kí èèyàn ti máa jẹun púpọ̀ jù lọ́rẹ́ tí wọ́n ti ń jẹun pọ̀ jù ó dájú pé oorun rẹ̀ ó pọ̀ jù oorun rẹ̀ ó pọ̀ jù tó máa kọ́ ọ̀kọ́ mọ̀ wá tó bá ti jẹun pọ̀ jù ó lè mú kọjá pé ọmọ jí púpọ̀ náà lóru fún òní jí láti kírun ọmọ jí láti tègbàtẹ́ ni pé ńgbà tó bá kó gbogbo ẹ̀ sínú gbogbo ló ń dà ó títẹ̀ kó lè bá a sinmi tó bá ti yàgbẹ́ tán lọ sùn nínú tí máa kọ́ tí máa kéèyàn lè jí lóru náà làwọn ìyàwó wọ̀nyí wàhálà ńlá ni ọ̀pọ̀lọpọ̀ ló wà nínú àwọn èèyàn tó kí láti ọdún ti fẹ́ àwọn òkè ilé ààrẹ ìjì ìgbésí ayé rẹ̀ nípa ẹ̀. kọ́dà ṣùgbọ́n láti ọdún ti fẹ́ àwọn ọ̀wá jẹ̀ máa wọ́lá ìmọ̀ sí ìlà. níbi ọ̀lọ́fẹ́ ṣe gbogbo ó ti dín